إن الحمد لله هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ليس يرحمه الله أشي صلاتكم ونبوة محمد صلى الله عليه وسلم لا لا سلامنا وقوم على النبي صلى الله ṣe fún àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam títí yóò fi wà ní ọjọ́ ìgbésẹ̀ ìlànà. lẹ́yìn náà ìlànà púpọ̀ ní ìdókòó tí a wà yìí ní abẹ́ ọ̀gbọ̀nrẹ́là kùnléyà tó fi sáà láti ìsìlámíyà ní abẹ́ àwọn وعليه وافق فضيلة الشيخ المختار لقمان ابن داوود البيت حفظه الله تعالى وعافى أمره سبحانه وتعالى كل متلوات àlékún ayé títí àfihàn ọlọmọṣàlẹ fi gẹgẹ wọn wọn ti àtibẹ pé gbogbo àpapọ̀ pé bàbá ní ká máa kíra wa ní ẹyọ kọ̀ọ̀kan tó tún wá lọ́mọ lọ́wọ́ ẹ̀lẹ́fẹ́ náà kò sùn káàlù kò tà á lọ láti rí àwọn ẹ̀fọ́ wa bí o ní ẹ̀yìn kọ̀ọ̀kan wa ọlọ́pàá ṣe àyẹ̀wò dáadáa fún wa. Àkókò àwọn òbí pátá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo bá wọn ṣe pọ̀ lẹ́nu. Àkókò àwọn òbí tí a ń bẹ ní ìdókò yìí sí ọlọ́pàá ṣe àjẹjẹrẹ àwọn ọmọ náà. Ó jẹ́ káwọn ọmọ náà tí wọ́n gbọ́dọ̀ táwọn ẹ̀sùwájú nínú àlàyé ọ̀rọ̀ wáyé akọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ àmójúkú díẹ̀ èyí kájú mọ́kànlá déédéé rèé títòkò dájẹ́kọ̀ ìgbìmọ̀ pọ̀ ọ̀rọ̀ wà máa ṣẹṣẹ́ ọ̀nà tí ìlà ẹ̀yẹ ṣá ọgbà ọ̀rọ̀ àlùmí ọlọ́dà èdè ìfi èrò kankan fẹ́fẹ́ kú ṣẹlẹ̀ àfi bí ọlọ́wọ́ bá bá ṣe òkè kó wáyé bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ aláfíìsì ọmọ nígbà tí ó ṣe ẹ̀ka wá ó sì ṣe àgbékò dára fún ìwọ̀n náà. Àkọ́lé ọ̀rọ̀ wa lénìí kò ní pé àwọn kárátárítìsì wo àwọn ìwà wo àwọn nǹkan wo ló yẹ ká rí lára bàbá tó fẹ́ tó ṣe káyé lára ìyá tó fẹ́ tọ́mọ. Ó dájú ló ń gbé oṣù bímọ bímọ kan tó fẹ́ dé lọ́mọ. Àbúwà tó bá ti wà pẹ̀lú ọ̀sẹ̀ kò wá tó kojú wà lé. Gbogbo àwọn táwọn àwọn àgbègbè ilé ní bímọ bímọ tó fẹ́ tó fẹ́ dé lọ́mọ làwọn akọ́lọ́mọdé àgbájé ìyàwó wa. Bó wá ní bímọ bímọ bó o ní bímọ dé lọ́mọ èyí ò ní nǹkan tí wọ́n ní ká wá gbé o. Àwọn kan òun ló yẹ ká rí lára òbí. Ìdáyà ta níbẹ̀rẹ̀ ẹni kọ́kọ́ fi nǹkan kan nílẹ̀ náà tún bí àṣìṣe tí gbogbo àwọn òbí wọn ṣe. A sì máa ń lábẹ́ ṣe ìyọ̀kọ̀. Tá a bá fẹ́ wọ́n mọ lọ́lẹ́wé, àwọn tó bá lè ní òkúta. Ẹ dákun ìyá wa ẹ dáhùn tó yọ náà ẹ jẹ́ kí ọ̀rọ̀ wa yóò mọ lójú náà àárín láti kókó kọ́ ní sàkóbá. gbogbo wa ló ń wá ló sì kú wo ló dá àwọn fẹ́fẹ́ wọn wá sí. at the same time recently ní tí òkè bẹ́ẹ̀ ojú àwọn òbí náà ní là pé ilé kéwòn náà ló dá tí mo fẹ́ fi ọmọ mi. àti lórí kan ní gbogbo àwọn àlùfáà wa tó ti wá sí wẹ́ẹ̀ amáṣeyọrí àṣeyọrí yìí kò tí ì di àṣeyọrí tányányá torí pé ní tẹ́sí láńlá kan tẹ́sà ń ṣe kò ní pé a máa ń gbọ́kàn sí pé nígbà ọmọ mi bá ti ń lọ sí ìwé tó dáa tọmọ mi dẹ̀ ti ń lọ sílé kéwù tí ó dáa àwọn ọmọ mi náà gbọdọ̀ jẹ́ ọmọ tó dáa wàhálà sókè tẹ̀lé náà bí ìgbàdéyàn láti wá ìní jẹ́rìí ọmọ onírú kan mẹ́rin ṣé ìjọba ìdáhùn ẹgbẹ́ àgbọ̀ yọrọ mi o èdè làwa ń wí sí ni pé ní àwọn àgbà ọ̀rẹ́ ìwà dá òní ìdí máa wáyé tí ó tó dáa lóhùn àyọ ilé tí ó tó dáa náà là máa wá standard school ọ̀nà là máa wá fún ma àmọ́ láti jẹ́ ọmọ oníyàn kọ́mọ tẹ̀ ìjọba tá a máa ń jèrè rẹ̀ kò parí sílé kéwú kò sì parí sílé kéwú ilé ìwé òjẹ ìjìnà jẹ bọ́ọ̀lù ti jèrè ara rẹ̀ onímọ̀ sábà wà ní ilé ìlú ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà bọ́ọ̀lù bí ó ti jèrè rẹ̀ àyíkábà bá pàdé léwé ilé kéwùlà ti máa ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ pé báwo làwọn òbí ó ṣe jèrè ọmọ tó jẹ́ ẹjọ́ lórí èrè náà wá lórí ọmọ èrè àti àmọ̀ ni ó àbọ̀ ọ̀lẹ́ èrè ajé ìbò ẹ̀tọ́nà bá ní ó jèrè ọmọ láyé òní ó jèrè ọmọ jẹ̀mọ́ àìmọye àwọn tó bímọ tọ́bímọ nígbà tó ọmọ ìbẹ̀rẹ̀ jiná ọlọ́lá kòtó wà ó jẹ́ ìjẹ́ àmọ́ èrè ní ìyàwó ń jẹ lórí ọmọ ilẹ̀ ìdàmìyàmì láti ní ilé tí ó ní wọ́n wa kọ́ ọmọ wa ní báwo láti ṣe jèrè àlùkìyà tàbá wọn léèwé náà fún pé áà ah, ẹgbẹ́ dájú àgbóyè ìsìlámù kó àwọn yìí náà ni ó tún dájú ọmọ wa pé gbóhùn láti bèrè wọn láyé àti níjọ́ pé lè àlùkìyà àwọn òun àṣìṣe wá wá wá àṣìṣe wa ni pé ilé ìwé ilé kéwú pàtàkì lọ wọ́n ṣe tọ́nà bá ní wọ́n lágbára lé o àwọn adájáwò òbí àwọn alámẹ́sẹ̀ púpọ̀ lọ́bẹ̀ẹ́ sábà ní afẹ́jẹ́kọ́ mọ́ yàn ọmọ yẹjú àwọn tí wọ́n mọ́ ń bẹ̀ ń díẹ̀ àwọn òbí rẹ̀ tí wọ́n wá nínú àwọn òbí ó tún wá máa ń kọ̀ sí sọ́dọ̀ àwọn ìyá wa ju ọ̀dọ̀ àwọn bàbá rẹ̀ gbogbo àwọn àbá wa tí wọ́n yàn tí wọ́n yẹjú wọ́n ti lọ àwọn ẹ̀ka àwọn orí ní sí wàhálà lórí wọn ju àwọn ìyá wọn. àyè náà máa ń ṣe àyà ìrìnà àyè. Adam rahimahullahu àtàlà wọn jẹun. ìmọ̀gbọ́n ti ti ju gbogbo wa ń pariwo bá àwọn àwọn àyè kódà tó tó dé West Africa náà àti gbogbo West Africa pátá ó là bá àtiwáta yẹn tó yẹ tó ó ti láti yan láàyò láwọn tẹ̀lé láti rẹ̀. ìmọ̀gbọ́n mọ́lì àwọn àbá àwọn àbá àpá ti ló tẹ́kọ̀ọ́ lóòótọ́ àmọ́ ìyá ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ jẹ́ dábàá wọn kájú àwọn àbá ìsìlámù láwọn àbá jàǹkàn jàǹkàn jàǹkàn iṣẹ́ tí ìyá alùpùpù ti kọ́kọ́ ṣe sí wọn lára omi táwọn àbá àti ọkọ wọn lẹ́kọ̀ọ́ padà ń ṣe lọ. ìyẹn wá láti ṣe níbo láwọn ṣe lẹ́nu èyí là kọ́kọ́ ọ̀rọ̀ wa ó ní pé kálukú wá ti gbà pé àá ilé tí o sáàbù lágbádá wọn ò ní lọ àwa dáwọ́ dáa ilé ìwé ṣé lágbádá wọn ò ní lọ àwa dáwọ́ dáa ọ̀láyà fúlàní àti bèrè àwọn ọmọ wọn. ọmọ tí ó bí máa ń jèrè tábà àkókò náà sì jèrè táwùjọ tá a ti tọ́ máa ń jè náà tí ó jèrè ó lọ mọ táwọn òbí náà bá rí i pé kó tó ka àfá àwọn ló kọ́kọ́ kó tó kan títà àwọn ló kọ́kọ́ ọbẹ̀ ẹnu yóò wá ọba jù àwọn àwọn òbí ó tún àwọn tẹ̀ra ọba délé á ah, ọmọ náà jù lọ́dẹ yóò ti mẹ́ wọ́n tún ọba jù àbá àfẹ̀yẹ lọ́kọ́ pé ìyá òfin ẹgbẹ́ ẹ̀dá sọ pé ẹ̀ mọ́mọ yìí o yé ṣe fọ́mọ yìí ò tọ́ lé dé o ìdẹ́nu mélòó ni wọ́n lò lé dé o tí wọ́n á ní kò wá sí gbogbo wákàtí pé yóò bá lò ní ilé dé tí yóò bá lò ní sùn àwọn àbá àdáhùn fáwọn ọmọ ó ní ìdí fáwọn ọmọ ṣe àwọn ọmọ ẹyọ láyé àtàtà sí àmìnà ọmọ tó yẹ ń tẹ̀lé tó bí ẹjẹ́rì tààrà rí ìkùnlá níbi ìkùnlá ó sì farapa bọ́bà amákẹ́lẹ́ tó mọ̀ ní farapa bọ́bà lẹ́ yóò bí rẹ̀ ó wá kú pé tẹ́yìn náà wá máa ojúṣe tó yẹ kẹ́ ẹ ṣe àbẹ́ ojúṣe yìí làwọn ọ̀rọ̀ kan ní àmọ́rọ̀ ilé ìlú ọkọ máa jẹ́ tí kó ní ká tó wá ọ̀dọ̀ ọkọ mi pé àṣìṣe tá a ti ń ṣe lò yìí ẹja bẹ̀rẹ̀ sí mọ kọ̀rẹ́ tiẹ̀. ká mọ̀ pé àwọn àbá àdáǹkọ ọmọ sọ́dọ̀ lè ṣe wọ́n ṣe tí wọ́n ẹ bá wa kọ́ kí omi kó tọ́nà mọ̀. ó dábí ayé mọ̀. àwọn iléèwé táwọn ọmọ lọ kọ ní English kọ́ mathematics kọ́ biology kọ́ further math kọ́ mathematics ó ṣèlú àwa gangan àwa gangan la wá fẹ́ ṣépùlé ayé ọmọ rẹ̀ kéwù tó wá ké àtìwé tó wá kà àwa àdáàbò nílẹ̀ òní ìlú ibi tá a fẹ́ wọ́n lójú rẹ̀ torí ìlàpá tó bí mọ́ ńlápá lára ọmọ lọ́pọ̀lọpọ̀ ó ju ìlàpá tá a fà àtọ́mọ́ ńlápá lára ọmọ lọ ó dẹ̀ mọ́ ju ìlàpá tí tíjà mọ́ ńlápá lára ọmọ lọ òbí ní ẹni tó wá kọ́ wọlé òun náà làwọn afá àtàwọn akọ́ wọn kiri àwọn ọmọ náà àwọn afá àgbọn ìdápa lára wọn tẹ̀lé àwọn títà léèrè ìdápa tí wọ́n mọ kiri ọgọ́rọ̀ bí akéwì alára tí àwọn tíjà kọ́ wọn kiri àtàwọn ọmọdé títà títà léèrè náà ìṣẹ̀lẹ̀ kan àtọ̀mọ́ wọn ló kọ́ ni àdéhùn àwọn wà lọ́nà ọ̀gá àti ìgbé àwọn ẹ̀sìn ìgbé títà léèrè wọn kọ́ wọn kiri kẹta àdéhùn àgbé ẹni bá wọn bá ló fi jẹ́ sí pé gbogbo àwọn òbí tábàá bá kọ́ ọmọ ń jẹun tó mọ̀ ọ́n kíjẹ́wù ní tó lè jẹ́ kọ́ ọmọ ẹ̀yẹ́ ń torí ilé ayé àti tàbíyá mọ́ tó wà lọ́wọ́ àwọn òbí. tọ́lá bá lọ lé ìwé tó yẹjú ìwé ìsìn kí lọ́mọ ni ó fi ṣe ọwọ́ àwọn òbí ló wá. gbogbo ọkọ̀ ọmọ mẹ́ àwa àwa ti mi lóṣù wò. èmi ayé ta wáyé méjì láti ráwọn òbí tí ọmọ bá lọ lé ìwé mo tuntun mi lẹ́wọ̀ nítorí rẹ̀ o lẹ́yìn gbogbo láwọn tí náà kàn buhari gbogbo náà kó jẹun ìwọ náà kó ọ̀nà ìwà àkójẹ jẹun múra sí o. ṣé àgbẹ̀ náà bá kọ́ bí ó ti kówó jẹ nílé ìwé tí láti jẹun nínú léwu a ti kọ́ bí ó ti kówó jẹ níwájú nàìjíríà ò dáa àwọn tó ti dàgbọ́n wa lọ́wọ́ rẹ̀ jẹ́bi láwọn ọ̀rọ̀ tó bí máa ń sọ sọ́mọ ẹlẹ́tí òní ìtumọ̀ ìtàkàlà wọn. ọlọ́run ṣàkóso wa ní àgbáyé ọ̀rọ̀ rẹ̀ so ní tí mo kọ́kọ́ bẹ́ káwọ́ kọ́kọ́ rẹ̀ jì báyìí bá gbogbo àwọn tó lọ ní agbára wa fi ni pé ẹ ilé ìwé tọmọ mi lọ ló wọ́n jù lásìkò wa ilé ìwé tọmọ mi lọ ló da lásìkò wa wàlá ìkò tí sọpọ́ mọ́ ní ìjà dáadáa o kí ni ẹ́fọ́ọ̀tì wọ òbí gẹ́gẹ́ bí ìyá kí ni ẹ́fọ́ọ̀tì wọ òbí gẹ́gẹ́ bí bàbá kí lọ́n ti lórí àwọn ọmọ tẹ́lómi ìtòkan lórí ọmọ díẹ̀ wípé ìlú ti san oṣù bí ìṣúlẹ̀ náà ọbẹ̀ ti tán lé òwò ọbẹ̀ yìí ó lẹ̀ ló pa nílé oṣù ní máa ń fún ọlọ́wọ́ jẹ́ títí dáhùn ní ẹ̀rọ gírámù sílé ó tán tó bá ti lọ láti àgbo márùn-ún àárọ̀ ọ̀gá mẹ́wàá jẹ́ tó bá ti fi kejì ó fẹ̀ mọ́ sùn náà nígbà kù àwọn adarúgbà àwọn òbí tó wà lẹ̀ fún síkù lójú mẹ́lọ wọ́pẹ̀ èmi kẹ èmi mo ń sanwó lé èmi mo ń sanwó jẹ èmi mo ń ẹ̀sẹ̀ fẹ́ lọ́wọ́ rẹ̀ pé ah, assignment tọmọ ẹgbẹ́ wa lé láti jọ mẹ́lẹ̀ nípa ẹ̀ ìtẹ́kẹ̀ tó tó ẹ̀ àti àwọn òkèèrè pẹ̀lú ẹ̀ à ọ ìwà rẹ̀ sọ sí. kẹwàá lọ́pọ̀ ọ̀rọ̀ wa lórí owó táwọn ẹgbẹ́ ń lè rí ẹnu ní ìyáálẹ̀ ẹ̀fẹ́ ní táwọn tó jẹ ìmọ̀ bẹ́ẹ̀ ní ilẹ̀ kọ́ni ìyá ẹ̀hà gbọ́dọ̀ bá ojú òjẹ̀ ní bá bèrè ṣe pé táàbí ẹ̀ ṣiṣẹ́ rẹ̀ àbí àìṣiṣẹ́ ẹ wá dáwọn àbáta tó àbá àti òbá mú sọmọ yín náà lẹ́yìn nígbà bí òkú sọmọ yín àbá àwọn tí mo ń sọmọ yín lẹ́yìn ní ọbẹ̀ kìí ṣe bẹ́ẹ̀ kọ́lẹ̀ dáhùn sáà lọ́mọ ìgbà ìlọ àgbà ní lápò súráàbù kìíní kan náà wà gbàgbà bí ní wọ́n ti láì ó ti dé súráàbù kìíní kan iṣẹ́ táwọn òbí bẹ́ẹ̀ ṣe náà ṣe ni ewele ìtàn ṣe yìí pé a kù láti bàbá yìí à ń draw attention wa pé ẹjẹ ká wá lọ yí ìwà yẹn padà bàbá tó fẹ́ dèrè ọmọ ìyá tó fẹ́ dèrè ọmọ ìlà wọn ta ló wọ lára ó náà ní tábí wọn sọ lọ afẹ́wọ́n tó ọ̀nà náà yìí àwọn afẹ́wọ́ àwọn afẹ́wọ́ ọmọ wa fi má ṣe di ọ̀pá òkèlè ìwà yìí ọ̀pọ̀ ọ̀rọ̀ tó lọ́wọ́ ọ̀sán dáhùn náà yóò ọ̀rọ̀ dáhùn náà yóò jẹ́ ọ̀rọ̀ fẹ́ẹ́nu àfọwọ́niwá àti mọ́tò ní gúbẹ́ ọ̀dọ̀dá àmọ́jà sọ̀rọ̀ fẹ́ẹ́nu gbogbo ẹ̀yin náà tẹ̀sí máa kọ́ wa àtìgbọ́ ìlànà kò dákọ́ wà lọ́wọ́ òbílẹ̀ sí wa gbọ́ ọ̀làkùn àlẹ́jẹ́ àkọ́kọ́ ọlọ́wọ́ bá sọ sí ìkọmọ̀láwù fi àwùjá àdìgbò yóò sí fi àwùjá àdìgbò شيخ شيوخنا علام عبد الرحمن السعيدي رحمه الله أما أن يعني ومن يوصيكم الله في أولادكم كل واوي نصرة النساء pé ọlọ́run ọba ń sọ àsọlẹ̀ fún yín pa àwọn ọmọ yín o wọ́n ti túmọ̀ rẹ̀ ní pé ọlọ́run ọba ní òun ó bí yín pa àwọn ọmọ yín o àsọlẹ̀ òun ni béèrè àwọn ọmọ yín yìí ẹ̀ràn má kàwé pé ọtí bí ní o kì í béèrè lọ́wọ́ rẹ lọ́wọ́

èyí kan ọmọ wa màdá kan sàdájì ìwọ. bọ́nà rẹ bá yọ ọmọ bú ẹjọ́ tó ọmọ lórí ẹ̀ ilé ìwọ̀n tó ṣe jẹ ṣẹ́kì wàsíyà tó ọmọ fún wọn kájú bá wọlé rẹ o. kéé ṣe túmọ̀ wàsíyà yẹn ni pé kí ló dé tọ́mọ rẹ ṣe ya olórí ìlú ìyẹn kọ́ lọ́wọ́ lórí lórí ìyẹn kọ́ lọ́wọ́ lórí lórí kí ló dé tọ́mọ rẹ fi yọ olórí ilé ìyóòsì kọ́ lọ́wọ́ ó jọmọ́ ìwé ọ̀rọ̀ mi yé o ọmọ rẹ̀ ya olórí ibú ọmọ rẹ̀ mugbó ọmọ rẹ̀ ló wá ń di apààyàn ọmọ rẹ̀ ló wá ń dàlú ìyí nǹkan lẹjọ́ tó ọ̀rọ̀ pé wáyé ọmọ rẹ̀ ní pààyàn ọ̀ lẹ́jọ́ tó ọ̀rọ̀ mi yó ọmọ tiẹ̀ owó àti ìmọ̀mù gbogbo ọgbà onímọ̀mù gbogbo èkó ọmọ rẹ̀ ní pariwo súnà ọmọ rẹ̀ ní pariwo ìsìláà láwọn ọmọ rẹ̀ ní bá èyí nǹkan lọ ń bà láadáa lórí tá a mọ dáàbò tó ní orí dáàbò jẹ ní orí dáàbò dára láyé ló ó ní pé yóò sí ìkòmọ́mọ́ sí ọ̀nà rẹ̀. àsọ́lẹ̀ ní ọlọ́run lórí ọmọ rẹ̀ tó ti àbọ̀ sí. tí wọ́n bá ti wá ṣe àsọ́lẹ̀ ọlọ́run tó a tún ṣe ojúṣe jẹ tọ́mọ ní báyọ̀ ọmọ rẹ̀ advantage ló jẹ́. ọmọ kó oríire lẹ́ẹ̀lẹ́yìn ni bọ́ọ̀mà ní bá jẹ́ ìyàwó ìyàwó ìyàtọ̀ jẹ́ lórí ẹ̀ lórí dáàbò ní pé sọ ojúṣe rẹ̀ àbọ̀ sí i kí ló fà á ó ní ọmọ ìjọ máa rí ọmọ ìjọ máa bú èèyàn kọ́ ní máa ń di èèyàn kọ́ ní máa ń ṣe bẹ́ẹ̀ táwọn máa ń ṣe jọba Allah hàrùn ọ̀tà lórí ẹgbẹ́ àwọn ìwà ìta àìsàlátù sàlámù ìjọ wọn fi lóko lónà ní ti sọ̀rọ̀ ọwọ́ àti وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما كنت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا النبي عيسى إنما في سوق قال إني عبد الله ولم يدعوه يا الله اليوم اتى لي الكتاب ọba sì gbé sílá débi في sí mọ̀tẹ̀lẹ́ ẹwà wòrán kó oni ọlọ ọlọ́wọ́ ọba àyẹ́ wá ṣe mí ní ànábì ọlọ́run bàbá rẹ̀ kọ́ sọ nílẹ̀ ìyá rẹ̀ kọ́ ọ̀rọ̀ fẹ́mi láàrin ọ̀sẹ̀ láwọn ìwà bàbá ẹlẹ́wẹ̀ ó tó kù ọlọ́run kí tó ọlọ́run pé á ó فالنبي عيسى عليه الصلاة والسلام قل وجعلني نبيا ó tó àti wájá àìlàní ẹ̀sùn lè jílọ lọ ó ọwá tó wá ṣe mí ní mọ̀báwàká tó ṣe mílẹ̀ àbáríkà àìlà máa tó ń tún ibi ti máa wà máa sọ́rọ̀ ibi sọ́lá àti ìzàkà àti máa ṣàyà wọ́n máa wáyé wákà sọ́lẹ̀ ibi kí wọ́n ṣe òkú mọ́ ìgbà ìbẹ̀rẹ̀ tàtà ìgbà ti bẹ̀rẹ̀ ó wá ní ọ̀pọ̀ ọ̀pọ̀ bí wà nílẹ̀ ọlọ́run sọ àsọ́lẹ̀ fẹ́ kí máa ti ra sáwò bí ó wá ní pé wà lẹ́nu yẹn yẹ̀yẹ̀ alimi ọlọ́run ọba ti wá ṣe mí ní jàbára ṣèkíyà àtọ́lọ́run ọba ní wọ́n sí èkó bá ti fẹ́. lábí ní ọmọ rẹ wá yọ ọmọ rẹ ọlọ́run tó ṣe ìlú ìbẹ́ ọmọ rẹ yọ ọmọ burúkú ọlọ́run tó ṣe ìlú ìbẹ́ àwọn ọmọ akọ́nà bá ti wọ́n lọ́mọ rẹ kó bá ti wọ́n lọ́mọ dùnú ó ṣe wọ́n ní àdúgbò olúmọ wa àbùdùnú wa ni wọ́n ọlọ́lá kò mọ́jà ápọn mi ìbànújẹ́ jáde lára wọn àdúrà wọn àmọ́ ti àdúrà wọn àmọ́ jẹ́ tó kọ́kọ́ pàtàkì òní pé ojúṣe tiẹ̀ sọ̀rọ̀ sí orí ọ̀ yóò ṣe ìfowó wá ló bí àwòlá àdúgbò àwòlá àdúgbò èyí àbá bóyá bá tún yóò ṣe ìfowó wá ló àwòlá àdúgbò ọlọ́run ti mo ọ̀sán sọ́lẹ̀ fún yí lórí àwọn ọmọ yìí ìwọ́n wà nípa Muhammad adájọ́ ní kí lóko rọ́ọ̀rin wọ́n kó lóko mọ́sọ́ọ́lọ́ àwọn àdéhùn àti káyọ̀ sí yóò tún ṣe wà lẹ́yìn ọlọ́run fún wa àwọn àdéhùn lọ́wọ́ ibi so àá bèrè lọ́wọ́ yìí pé bóòlẹ̀ ìdẹ̀rẹ̀ yíjẹ kì í jẹ́ pé àábẹ̀rẹ̀ lọ́wọ́ yíjẹ bóòlẹ̀ rẹ̀ dáa ní ẹ̀dà jẹ́bẹ̀ yọmọ burúkú yíyẹ́ tó lọ́wọ́ yìí bí bá bẹ lọ́wọ́ èèyàn ni a ti pàtàkì wa lóṣù dánù àdábì tó kú àdé sọ̀rọ̀ àti òṣèlá ọmọ kúrì ìgbàgbọ́ tó bọ́ ọmọ bá pé ọmọ bí wọ́n ti fẹ́ jẹ́ yọlọ́ sí ìnáwó àmà lọ́nù lẹ́yìn tó ajẹ́sí ẹni eré ọmọ gúlé láàrẹ ìjáde ẹni gú ọmọ rere láàrẹ ìjáde so kí lọ mọ́ rẹ̀ yá ọgbọ́nà ọgbọ́bí ọ̀ sí wọ́n sí tó ẹ̀kọ́ sí sọ́gbọ́n tó wà lẹ́nu ti ẹ̀kọ́ gbogbo eléyìí tó wọ́n jẹ́ ìtàlá kọ̀ọ̀kọ́ tàbí ká ní ìwé lórí ọ̀rẹ́ pé èyí ò lẹ́ ká pàṣẹ àtàwọn òbí ní ìta fẹ́ ṣe lórí àwọn àwọn àpá pé ọmọ tó ní kan kẹ lórí ṣe lórí ẹ̀ ọ̀dọ́ tí o àmọ́ náà tàbí láwọn àpá mi sábà wà kọ́ wọn tí o sábà fi kọ́ wọn tó ju wọn tán sábà ti kọ́ lẹ́gbẹ̀ẹ́ náà kọ́ ní ìlàwọ̀ tán ojúṣe tí wọ́n náà nù àmọ́ náà tó ti gbà wọ́n èyí náà ti gbà wọ́n náà ẹ bá wa tọ́ ọmọ wọn. àkókò lọ́wọ́ wà ní olùkọ́ wa òní bí yóò ṣe ọmọ wàhùn bí àwùjọ àti ìdáfẹ́dá agbára mi mú o ìfọ́nà tí mo sọ àsọ́rọ̀ ẹ̀kọ́ yé nípa àwọn ọmọ yẹn òbí tí ó bí ọmọ rẹ̀ wá di ọmọ tálí ní tí tọmọ náà dálé. má ti dùnú bọ́ fún ìwádìí ọlọ́run tètè máa bí rẹ̀ pé ọmọ mi tó dọ́mọ dáadáa láyé mi tọrọ mọ̀ yìí ǹjẹ́ mo ṣe ojúṣe mi lára ọmọ. tọ́ba tó ojúṣe rẹ lára ọmọ ìgbà tó tó kí alẹ́ kọ́ lé. tọ́ọ̀bá tó ojúṣe rẹ ṣe pé ọlọ́mọ tó náà mọ̀ ní àwa dábẹ́ ṣe wọ́n lọ́mọ rẹ ọmọ náà wà mọ̀ náà sọ́ọ́rù lọ́dúnwájà lọ́jà àbá ẹjọ́ ń bẹ lásìkò ìyá náà. ṣàǹtẹ̀ ọmọ tó lọ́mọ rẹ àti ìmọ̀dúró láti sọ pé ọmọ ìlú ọmọ ẹni kọ́ ní kájẹ́ gbogbo àwọn òbí ojúṣe lọ́wọ́ ọba ní àti yáwà sí káwá fi ókú rẹ̀ bọ́lọ̀ ká máa bẹ lọ́sẹ̀ ọmọ náà. àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tí inú mi sì dùn sí tọ́pì táwọn ṣe é wà tí wọ́n fún wọn inú mi dùn náà ṣé wọ́n jẹ́ kí inú mi dùn sí lọ́pọ̀lọpọ̀ gbà tá a bá dá sẹ́yìn ìdájọ́ àwọn àwọn ló wà ní ìlú àti tó wà ní àwọn ajá ẹ̀rọ máa ń yọ lórí ìlú ẹ̀rọ máa ń bá lùkọ́ láti bẹ̀rẹ̀. wọ́n bá lọ wá ní ìlú táwọn òbí gbòòrò bá ti dúró ṣe kí wọ́n dúró àwọn ń dábí tí wọ́n bẹ̀rẹ̀. wọ́n ò bí kú fẹ́ tọ́ ma bóun ni wọ́n gẹ́gẹ́ sí wọ́n jẹ́rẹ́ mi. nínú sọ́dí káwá sọ sáwọn kàràkà ó ti gbé wò bí mo fẹ́ tó mọ báwo ni wọ́n ṣe kọ́kọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ báwo ni kíni dàmọ́ báwo ni wọ́n ò bí yẹn báwo ni bó o bá ṣe rí adájọ́ sí lọ́wọ́ rẹ̀ lónìí àwọn dábọ̀ náà máa ń kọ́ wa lẹ́kọ̀ọ́ náà àwọn àbáwá ti máa ń kọ́ wa náà lè wọ́n ní ẹ̀yìnkánná yàtọ̀ ní ìmọ̀ràn bí yàtọ̀ ní ìmọ̀ràn bá wọ́n ní bí ẹni tí ń tọ́ ní bá ti bẹ́ẹ̀ náà ló ti máa ń

ìlànà tá a bá báwọn bàbá àìfẹ́ ìgbà láwọn òbí lè ní àti ìdíbọ̀nà wọn sí àwọn ẹgbẹ́ ìlànà tá a bá bá lọ́rọ̀ àwọn bàbá àìfẹ́ ìgbà àìfẹ́ ìgbà ebi ti báyìí lọ́wọ́ ẹ̀ kúrò àti ìfẹ́ ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà torí tí dáàbò wa ló pé ilé ní lọ́wọ́ ó wà kí máa ń ti dáàbò bàbá gbogbo wò láti fúlẹ̀ tí gbogbo lọ nílé gbogbo lọ rẹ̀ gbogbo gbogbo tí nǹkó lọ gbogbo rẹ̀ ní wọ́n gbé lọ kẹwàá wo ní ìdílé ti láwọn tó lùgbàlá ní lọ́wọ́ kú kí máa ń ta wọn àmọ́ pé àkùrá lè fi dájú àbúrò ó àkùnfẹ́ sí àwọn akọ wà kan tí wọ́n lò sọ ti dáre kó láyé lára ọ̀dà àgbọ̀ta akọ náà kò di ìbò tó ṣiṣẹ́ mọ́ ájá àwọn ọ̀rẹ́ lọ sọ́nù tẹ́ bá sọ́nù pẹ́ sáàjẹ́ mọ́ ẹni pé àbò tí bàbá mi nílẹ̀ àdúgbò àgbèyàwó mi náà jẹ ewu làwọn pàǹtí tẹ̀sí dáadáa àbò dáàbò tẹ̀mí ní ẹwà tó wá bí wọ́n láti ní ìdájú pàtàkì lọ bí mo ti jẹ mọ́ kí mo rẹ́ mú ibi àwọn bàbá tó bá fi wà àtàwọn ìyá wa ọmọ wọn bá ti pàdánù kan sí àwọn ìbáṣepọ̀ kan tí wọ́n wà lára àti wọn àìwọ́n fẹ́ yàpá wọn. Tẹ́lí tó bá wà yàpá wọn, ah, ìkà ẹ̀rọ sí ọ̀ ní àkọjẹ́ ìdílé. Àpá àbá ni a ṣe ìyá ọlọ́run ẹwà nípa ìdúró ní ìjọ tí ó sọ fáwọn bàbá rẹ̀ pé máa láti ìtàmà sí lẹ́yìn àtúntàmà àwọn ìlú. kí làwọn òòṣà gbogbo àwọn èrè fẹ́ wá ń tó ti fi ìtẹ́lápò kí lẹ̀ wọn. àtàkàdà wọ̀jọ̀ nà àlẹ́ yìí àbà àṣẹrí bá ti bá táwọn bàbá wa máa ń ṣe é nù. wọ́n àti ẹ́

Ìtú tó kàgbẹ́ sí gbogbo èdè àti mú bẹ̀rẹ̀ pé àwọn bàbá sọmọ ìlàpá láwọn ọmọ kọjá bẹ́ẹ̀. Ìjà àwọn aláwàdùkọ́ àjẹ́láwọ̀ ìlú tí a ń gbà nípa lọ́dẹ́ tẹ́. Tẹ́ ẹ bá tọ̀ ní wá sí háàkà láwọn àdáńdá àti àtàkì dátà náà. Àbábá lùkùnrin àti bí táwọn àbá wa ti máa ń ṣe nù bẹ́ẹ̀ sọ bóyá wọ́n lọ bí báwọn bàbá wa ti máa ń ṣe. Ẹ wá àwọn àtàkàtà tó ti wọ́n mẹ́sì wọn lọ́wọ́ náà lẹ́yìn Àwọn bàbá àti ọ̀nà àwọn bàbá àti mẹ́rin ìlú ẹ̀yọ́mọ̀ tí wọ́n gbé kìí kan ní àríká ah, àwọn bàbá wà náà. Ìdí nìyẹn làwọ àtàbá wá fẹ́ jẹ́ bàbá àtàwà náà ti jẹ́ bàbá fáwọn ọmọ ìtẹ́lẹ̀ mi. Làwa náà gbọ́dọ̀ wá la fẹ́ jẹ́ káwọn ọmọ wa ọmọ kóòtù wà nínú tọ́lọ́pàá kóòtù ní àti náà. Tí bàbá àti ìlẹ̀ mi tọkọjá yìí, àwọn ọmọ kan pọ̀ náà tí wọ́n bàbá wa àti hakim ó ti jẹ́ ìbẹ́ làárọ̀ sí lọ sí àdámọ́ ní ta gbọ́ mi ènìyàn lé lórí tó tó wá kù níbi àwọn àtàwọn fẹ́ jẹ́ bàbá yẹn ìgbà fẹ́ jẹ́ láwọn sọ́nà àwọn àdúgbò apalẹ́ ọ̀rọ̀ afẹ́jọ́ kọ́ ọmọ yẹn afẹ́ tọ́jú ọmọ afẹ́ tóbi dáadáa wọ́n ó ní pé ìwọ òbí ẹ ìwé ìyàwó bí ẹ báwo ìwọ gẹ́gẹ́ ṣe báwo ìwọ gẹ́gẹ́ ṣe jẹ kí ni ìwọ gẹ́gẹ́ máa ń ṣe ìwọ òbí tó ké kí ló kú yẹn náà bí i kó máa rẹ kó òkè ní tààkì ìwọ òkè kí ló yẹn náà bí i kó lọ́wọ́ rẹ dání máa rẹ ẹ wá ní wọ́n fi bẹ́ẹ̀ yóò máa ta bẹ́ẹ̀ dáhùn àbá lọ. àti àpẹẹrẹ wọn ni tẹ́lẹ̀ mẹ́lẹ̀ náà. Ìjọba yóò bá wọ́n ní lábẹ́ ìrìn àpá àti ìjọba wà lẹ̀ lóòrùn. Ìjọba ti àbọ̀rọ̀ láti àti ilẹ̀ kọmọ ẹ̀rọ nílà sílẹ̀ yìí ṣe. Ẹ̀yin òbẹ́ ló dìde gẹ́gẹ́. Ah, ọmọ yìí náà kò ká ìrúkú, kò ká ìrúkú jẹ́ ìjọ lójú. Kí ìrùn tó ní ìjọba lójú, àwọn sọ fún ilé tó kò rọ pé ìrùn àwọn ìrìn àjọ náà bá ń pàyà lójú tó bá ní. Àkọ́kọ́ láti ìjúwe ẹ̀ lára ti náà ìwọ òbí ìwé òlọ dédé ìlú tọ́mọ́ náà lè lọ dídí ìlànà rẹ ọmọ akọ́kọ́ ní ìwọ kó tó yà wàhà yóò kọ́kọ́ ìwọ kó tó rà lọ́síta àbọ̀wọ̀ ọmọ òlápẹ̀júwe dáadáa lára ọ̀rọ̀ òbí kí ọmọdé kọ́ wẹ̀ yá tó kí tá a bá ti fàwọn ọmọ wa sí ẹgbẹ́jà ara wa tó ní ó lọ tá a bá ti fàwọn sí yóò ṣe kéde jẹ̀mọ́ yóò lọ àwọn bàbá wa nílẹ̀ yóò máa yìí wọ́n máa ń kó omi lọ. Ebi àwọn wá lò sí okùn díẹ̀ àmọ́ wọ́n wá okùn díẹ̀ tó ní nínú làwọn lò sí. Wọ́n ní òòṣà tá a bá ń lé ọmọ kéékèèké kúrò ní ìdí rẹ̀ náà ti náà fẹ́ pa wọn báwo ni ìrọ̀rọ̀ òṣàtà àkọ́kọ́ àwọn ajá ọ̀rọ̀ ẹ̀rẹ́ kó bẹ́ẹ̀ ẹ̀fọ̀n yẹn máa ń rẹ̀ yẹn máa ń lọ à òṣà tó ti fẹ́ bá kí ni túmọ̀ ẹ̀ nígbà tẹ́ ìṣe ẹ̀kọ́ òṣà ní bá ti kú tán àwọn ọmọ òun ò ní máa bí ẹ ti máa ń bọ́ òṣà ti parẹ́ nù ọlọ́mọṣà àlọ́lọ́ṣà. àtẹ́fẹ́ káàwá lò sí ibi ẹ̀sìn Islam tó ọlọ́run ṣe tí wọ́n gangan òpolówó rẹ̀ nínú ilé rẹ̀ yóò parun

ọmọ pẹ́pẹ́ sí ìjọbi bá báwọn ọmọ ẹni pé ìrún àtúbá àti mo fẹ́ lọ kí òkàn yìí èmi nìkan ní òkàn àwọn ọmọ àwọn ọmọ bẹ́ẹ̀ wá ní ọmọ gọ́ọ̀mọ̀ ọmọ adá àwọn àbá ọmọ wọn lọ́sàn wọn ló dá apá ìjọ ọmọ yóò ṣe kí ní kan dáadáa yóò wá ṣe yà ní dáadáa níbi tó ti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ wa ni mo máa wá ọmọ náà kú bí ọmọ ọdún mẹ́jọ náà mọ́mí rẹ̀ wá jẹ́ oníjìlbá ọdún wà ní pọ̀ àsìkò ọdún wá sọ lókun wọ́n ti ra ìgbàgbọ́ wọ́n ti ra aṣọ tí ó wọ̀ sísàlẹ̀ wọ́n ti ra bàtà wọ́n ti ra ẹ kan náà ra fún tọ́jú owó ọjọ́ ọba adidasi ni something is missing at meet again kẹ́kọ̀ọ́ meet mẹ́ gbogbo ẹ̀ láti ra àjọjọ́ meet o àti ló meet yóò ní àbẹ́rẹ́ sí ra nìkan kù sí náà nìkan àbáyé wa gba nìkan kù báwo báwo pé wọ́n ní wọ́n ní nìkan kù ti wá àwọn ọkọ̀ ní wá àti nìkan ni ó pọ̀ tí ó yẹ lébi nìkan wù ọmọ ọdún mẹ́jọ kí ló kàn pẹ̀lú nìkan ọ̀dà á ó náà ní pé gbogbo ọdún ni mọ́mí ò lè ṣe kí wọ́n mọ́ ra nìkan so why tí mo ra àwọn ẹni wáyé àtọ̀ sí ti di mọ́mí àwọn ṣe é pé wọ́n àti ìṣèwà àti nìkan gbogbo ẹ̀tọ́ tí ìyẹn wà dàgbà tán àti olùkọ́ gbogbo ọ̀sẹ̀ kò ní lè ìdí tí òṣèlú lè ní kó ti kọ́ láti lé ó ti ń wù láti lé wọn ṣùgbọ́n bá dàgbà tó bá lọ́pọ̀ fún àdúgbò ọkọ ẹ̀lọ́pọ̀ wọn àmì ti wà sí ní kọ́ọ̀bù yẹn fún ọdún jíjá lọ tó bẹ̀rù ṣe wá lápòjúwe gbogbo ta wá ṣe pátá ìgbogbo ẹ̀rọ wa ìwọ̀n wa lẹ́yìn ìyá wa níwájú àwọn ọmọ àmọ́ o tẹ́lẹ̀bí àwọn ẹ̀yẹ̀ wọ́n á ń sọ ìwọ̀n ni a ń sọ fún wọn yẹ pé ìlànà tí ẹ̀fọn lórí ayé oníkàwọn àti tọ́pẹ̀ yẹn náà bá fi ta argument máa lọ lọ́rùn rẹ̀ ṣùgbọ́n láwọn àbábá ti wípé aláàbá ti dáhùn máa lọ bí ọ̀nà ọ̀pọ̀ lọ́jọ́ máa ń ṣe nínú wọn ni ìwọ bàbá sì yà ń sọ̀rọ̀ lóye táwọn náà bá ti táwọn lọ wà yẹn jẹ́ làwọn ọmọ obìnrin táwọn náà bá dàgbà bọ́ ìwọ́n máa lò pẹ̀lú àwọn ọkọ wọn yẹn. ìwọ ọkùnrin tí àwọn obìnrin náà ti sọ ní méjì òní fún gbàmù òní fún gbàmù òní fún lóko ẹ̀ ìjọ táwọn ọmọ ọkùnrin náà bá dàgbà wọ́n á bí ìdíje ní ẹ̀jẹ̀ máa ń tírìjì àwọn obìnrin yẹn àwọn bàbá ń bẹ káàmì lára àwọn èèyàn lè ṣe pé tẹ bá jẹ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bá náà ẹ̀rọ wá jẹ àwọn bàbá lára àwọn mọ́júmọ́jì ni mo mẹ́rin kan kò tí wọ́n tó lè dọ́kítà wẹ̀ kò sí ìkàjú rẹ̀ lọ. ó lè kó máa ń kọ́ lórí àwọn ẹ̀rọ tí wọ́n fi kò ní bẹ́ẹ̀ bá wà wúyẹ àmọ́ kò sí ìkàjú rẹ̀ lọ. tó ìkà tó wá rà fún yẹn kí wá ń ṣe ìfẹ́ tó bí ìkàn yẹn kí ló fi jẹ̀wọ́n àwọn bàbá wọn tí wọ́n bí wọn wọ́n ti wọ́n náwó fáwọn ìyá wọn yẹn. sọ̀rọ̀ ti wá ní kẹ́rin normal thing tó kò ní lé ìfẹ́ kan lòun ní gómìnà ó ṣe náwó obìnrin ò lè tẹ́lọ. Káàlì mọ̀ sí àwọn òbí ọ̀gọ́ àyàrí iṣẹ́ tó wà lọ́rùn wa lórí àwọn ọmọ ó ju àwọn àbá lọ. Àwọn ọlọ́run bá lè máa bí. Tá a bá ti wá lọ gbìyànjú táwa kọ́kọ́ bí ra wa. Táwa ti kọ́kọ́ sí ra wa. Táwa kọ́kọ́ ríra wa pé gbogbo àwọn òbí ta bá ń bẹ bí ẹ tó náà bá mọ̀ pé á ìwà kan ń bẹ lọ́wọ́ mi tó kù yẹ lọ fúnra rẹ bí má jẹ́ kọ́ mọ́ wọ lára rẹ ló yóò kọ́ ọ̀rọ̀ pé a ìfẹ́ mọ́ màmí mọ́ ìwà yìí mọ̀ mí ń ìwà òṣèré lọ́wọ́ kò ìwà òṣèlú ọ̀rọ̀ èébí ni yóò dájú. Gbogbo ẹni bá máa ń bínú àti sódì lọ́jọ́ fọmọ ìlú ta ètò bá ba òwe náà onídìbò tẹ máa kọ́ pé ìwà ló ń bí nílé àtàkàtà àtọ́ mi nù wọn àti ìgbà òní láti kọ́ títí náà kàdé tí ìdílé náà lọ́mọ ẹ̀ ti gba sẹ́yìn onápàdé bí ìdí ọ̀la tó máa dalẹ̀ wù nítorí pé bí wọn ti máa dàrú yìí àmọ́ àwọn ọ̀nà kó kan ọmọ tó ti ju àwọn ọmọ tó méjì wọn fẹ́ta wọn ẹgbẹ́ ìpàdé ti ń bàjẹ́ alẹ́ mọ̀ ẹni tọ́wọ́ ẹ̀ láwọn tó gẹ́ ìdí ní ìbáyé ní òun. Àbẹ́ ọwọ́ àjọ ẹni títọ́ lóun náà bá ń bínú bí mo dá nǹkan tó máa ń pèsè náà lọ inú wa ń lára ẹ̀ Àwọn ọmọ wa ń lẹ̀ dára wa. Ìṣọwọ́ sọ̀rọ̀ ẹnu wa ọmọ wa kọ̀. Wọ́n kọ́ bọ́lá, wọ́n kọ́ ìwà lára wa. Wọ́n kọ́ ẹ̀sìn lára wa. Gbogbo nǹkan àwọn ń kọ́ lára wa nígbà tí ìmọ̀ bí ẹ̀rọ mi ìmọ̀ ń lo ti tẹ̀yẹ lọ́wọ́ àwọn ọmọ nígbà tèmi lọ ẹ máa ní ìjẹ káwà tó bẹ̀yà ká àmọ́ ṣẹlẹ̀ ìrẹsì máa ń ṣe bẹ́ẹ̀ni máa ń jẹ àmì máa ń jẹ ọbẹ̀ bẹ́ẹ̀ni máa ti rí yíyá ti sùn òun náà ti kọ́ sí yẹn ìyá ti ń sùn so ìwọ tó wò bá mà kọ́rọ̀ ẹnu ẹ̀ ò dáa ajẹ́pẹ́ nínú tó ní láti lọ kọ́ ni pé báwo nìyẹn ti mọ́ ń sọ̀rọ̀ tọrọ ọmọ ìyẹn náà máa kọ́ bá ti ń sọ̀rọ̀ lára ẹ̀ tó bá ń jà ọ̀lẹ́ báyẹ̀ jà á mọ́ ń bẹ̀kọ́ dá ẹ̀kọ́ náà tó jà kò sí òtún sí ìjà lọ́sí ẹ̀kọ́ ẹ̀kọ́ tó tẹ̀kọ́ lára ẹ̀ dáàbì ló ń bínú kọ́mọ sọ̀rọ̀ gàgọ̀ gàgọ̀ dáàbì ló ń bínú kọ́mọ pariwo inú wá ń ṣe ọmọ yẹn lẹ́kọ̀ọ́ ló jẹ́ pé ìlànà ìtọ́mọ ibi tó ti bẹ̀rẹ̀ orí ọmọ kọ́ ó ní èdè òbí tí mo fẹ́ tọ́mọ ti kọ́kọ́ lọ tọ́ tàbí náà níbi táwọn òbí ti bá tọ́ mi dé tí mo wá kú sí bẹ́ẹ̀ kí n kọ́kọ́ lọ sún bẹ́ẹ̀ náà nígbà tí ń túra mi dé tí mo ti ń tọ́ra mi náà torí bí ọmọ bá ń bẹ́ẹ̀ lábàrá kókò ń wò mí àbára kókò ń rí mi àbára papọ̀ ló ń jáde ó tuntun máa ń lẹ́yìn títí mo fẹ́ bọ́ bá sọ̀rọ̀ lọ. ọ̀nà bí ìlànà ẹgbọ́n mọ́ àtúntò ìlànà ìlànà láyé àti ògbójú ọmọ àtúntò máa ń dínkù rẹ̀ pọ̀ ṣùgbọ́n bí kápẹ̀jọ wà nulí àpẹ̀jọ ń sọ̀rọ̀ àpẹ̀jọ ń ṣeré àpẹ̀jọ gbogbo ẹ̀ lọ́mọ nílẹ̀ gbogbo ẹ̀ ẹ̀wọ̀n tá a bá tilẹ̀ fún ẹ̀yìn láti aago méjì àárọ̀ di aago méjìlá ẹ má sọ fọmọ yóò lẹ́yìn ẹni ti lọ bí o pé ìjẹ́ ti ẹ̀kùn máa ń yẹ ọmọ yẹn ti lẹ́ni ṣóòtẹ́ níbi ìlànà ẹ̀yọ̀ bí èjì bẹ̀ẹ̀jọ́ lẹ́ni ti ráyé bẹ̀ẹ̀jọ́ bára ń dà ló jẹ́ sí àwọn ilé páàkì ń bẹ ààfún gbọ́dọ̀ wọn ṣe lágbọ́ ọmọ ọmọ yẹn ti lẹ́ni ohun òní máa nídà ìwọ òbí tó wá ló sí àwọn ilé kan tí kò yẹ kọ́ bá ń fi ìmọ̀ ọmọ tó bá lọ sí lójú ọmọ lọ́mọ yẹn bá ti dà lọ sí àwọn obìnrin ní àwọn ọmọ yẹn ti wá jẹ́ àfihàn báyìí fún àwọn òbí rẹ̀ lọ sí inú kan rẹ̀ ṣeré táwọn bàbá àti ìgbẹ́ ìṣẹ́ wọn lọ́rùn ọlọ́run máa ń fi kálukú wa lọ́wọ́ rẹ̀ kí èmi lọ ṣẹ́ẹ̀kì ara mi mo ṣe sọ yìí ìwọ náà lọ ṣẹ́ẹ̀kì ara rẹ̀ tí wọ́n láì mọ ẹni tí ọ̀rọ̀ yìí kàn ó náà ti àwọn ìyá àwọn obìnrin wa ìdí ọmọ bẹ́ẹ̀ lẹ́yìn lára tí wọ́n tó pọ̀ lù lákọ́kọ́rin wọn ìdí ni pé àsìkò tí àwọn ọmọ ń lò pẹ̀lú àwọn ọmọ ó ju àsìkò tí àwọn bàbá ń lò wọn. àwọn bàbá náà ni wá kéré àti ọkọ̀. Yàtọ̀ sí yẹn, nẹ́tọ́ àwọn ọkùnrin kò bá iye gbá kágbọ́n ju owó pẹ̀lú ọmọ pípẹ́ mi. Àdámọ́ni kápọ́lọ̀ ọkùnrin mi ti àdámọ́ni. Díẹ̀ díẹ̀ tí wọ́n ọkùnrin máa ń ṣe pé ó lè mọ̀ ọmọ káàkiri ó lè mọ̀ sí ìpọ̀lọ́. Nẹ́tọ́ ọkùnrin pé tó bá tó wọn láti ní ìlú ọ̀wá, ó yá yá ń gbé wá sọ́wọ́ Tó àwọn ọmọ ọlọ́run ọba náà bẹ̀rẹ̀ pé ìyá òun ti dáwọn ìtẹ́tẹ́ tí wọ́n lára lórí báwọn ìdájọ́ kan tí wọ́n lọ́rọ̀ ẹwọ́n tọ́kùnrin àtòbìnrin bá ti bọ́ sára wọn lọ́wọ́ lọ́wọ́ yẹn kiri lọ́wọ́ ọlọ́lọ́wọ́ yẹn kó ọkọ̀ padà sọ́dọ̀ ìyá náà ìyá ni kó lọ tọ́jú ẹ̀kú sọ́dọ̀ bàbá àti tó ń ta ẹ̀bá bẹ́rẹ̀ ìbá ní òòlù pọ̀jọ́ bá ní máa ń lò ó àwọn tó wọn bá kọ̀ sí sábẹ́ ẹni pé èyí tó wọ́n sì àfìdáàfù rẹ̀ kò sọ bàbá ọmọ ẹni ní ìdí kí rẹ̀ ó ní ìdí affection ó ní ìdí káfí fẹ́ràn sí ó ní ìdí ìfẹ́tọ̀ sí títọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ẹ̀yẹ ọkùnrin òní lọ́wọ́ kò ní lára ẹni tó ní náà lóbi ọlọ́pàá ní àgbáyọ̀ ó jẹ́ tí ọ̀rọ̀ ọmọ àkójọ tó àwọn òbí pátápátá akúnwákò káàkà sí ìbẹ̀rẹ̀ rẹ̀. Oná lè fi lẹ́yìn táwa bá ti wá lọ sóra wa bí táà ń gbéra wa dáadáa. Pẹ́ńtì lè lọ́dún adúgbàjọ́ ọ̀rọ̀ ló ṣàwọn. O ní pé ká lọ ní kìíní lọ́dọ̀ pè ní àyà ìnáyà. Ìdáhùn ìjọba ìnáyà, òní ká ní ìkàkùn sọmọ. Ìkàkùn gidi yóò kí ẹ̀mí wa máa wà lára àwọn ọmọ wa lẹ́yìn láti ṣẹlẹ̀ ọba nínú jẹ́ pé àtìkú táwà yìí káàkùkù ti ń wá ọ̀nà lọ́rẹ́gbà fi lọ́wọ́ pa ọmọ ti tẹ́lẹ̀ nínú àwọn túbù wọn káàkùkù àti ìfúnra wọn ní sùn ṣẹlẹ̀ mọ́tò wà gbogbo bí wá ti pé ó ṣàlọ́ fún ọmọ títí gan ó ṣàlọ́ káàkiri ti rí ní stress tó mọ̀ ní ọmọ káàkiri kó máa pariwo káàkiri. Òwá báyìí láti lọ ní mẹ́rin owó tó bá fẹ́ náà ní mọ́tò sùn. A kò gbé ọ̀rọ̀ fún ọtí mọ́tò sùn ga A kò dà. Àmọ́ ìjọba tó sáfù responsibility wà bẹ́ẹ̀. Ìyàwó ti lọ pàṣẹ. Ó ti lọ láti aago méje. Bàbá, òun náà máa lọ láti aago mẹ́fà ìyàwó tó dé ìdàgbò mẹ́ta alẹ́ kí ọba tó dé ìdàgbò mẹ́wàá alẹ́ ẹjọ́ ayé là ìsáyè èyí tó wá lọ sọ àwọn tó dé àwọn ẹni náà wá ní ìlọ fọwọ́ tí wọ́n ti sùn sẹ́yà àwọn ọ̀gá alákọ̀ọ́kọ́ tó wá lọ sọ fọwọ́ tí wọ́n ti sùn ó sì sọ bẹ́ẹ̀ kò wọ́n ti láti transfer àwọn ẹ̀rẹ́ rẹ̀ yìí ṣùgbọ́n àwọn tó burú lẹ́yìn tó lówó àtọ́kọ́lọ́wọ́ ti sùn tó ń ṣe lábàá méjì àwọn ọ̀gá mẹ́ta alẹ́ ọ̀gá àwọn mẹ́fà àwọn ọ̀gá mẹ́wàá alẹ́ báwo lẹ́yìn lẹ́yìn tó Màmá ní ọlẹ̀ lọ́dọ̀ yàrá sídá níbo wà. Yàrá sídá báwo? Láti ń jẹ́jú wọn ní yàrá sídá lọ́dọ̀ sí kọ́ kí ló máa ló máa kó tó lè ẹ̀ ẹ̀ náà. lọ́sàn-án. wa iṣẹ́ wà nílé sọ iṣẹ́ ibú ní ìwọ̀n lásán iṣẹ́ kọ́mọ́ lọ sí ọmọ sí padà wá bá wọn ní iṣẹ́ yìí kẹ́jọ kó ti ká bá lọ́rọ̀ kọ́ bá dàdá ilé ẹ̀sẹ̀ pa ara wọn lẹ́nu ìdá tó ká bá ní mọ́ra wọn ìdáwà fúnlá ìdá fúnlá tó kú ẹ̀ ọkọ̀ wọn yẹ. àmọ́ àbẹ́rẹ̀ ìdáyà pẹ̀lú àwọn ọmọ àti ìta pẹ̀lú àwọn ọmọ. ó wọ́n bá ní ilé pé ẹ máa ń bàbá mi ọmọ rẹ ti lọ sí ìlú wa ti ẹ̀ lọ́wọ́ ẹni lóṣù láti

àní ìnáyà lọ́wọ́ ilé tó ta nípa ọmọ ẹwà nílé tó fẹ́ wá bèèrè ọmọ mi gbogbo pé àwọn ẹ̀rẹ́ ti kọjá bíbà rẹ̀ àwọn náà ti láti ti báyìí fọ́pọ̀ tèmi náà àwọn ẹni tó wà lójú wa òtò ìyá ayé ẹlòmí gbogbo ọgbọ́n táà ń sọ ìtọ́nà bá jọ lọ sùn wọn mú tó gan mo sì tó fa olùkó wọn inú wọn sọ ẹni ìbí ìbọn bá ìbọn bò ó lóná akẹ́kọ̀ọ́ àtàgbẹ̀ ìdájẹ́ gbogbo àpá kìí jẹ́ tó yàtọ̀ ìyàmọ̀ ló ní ilé òun ó ní èdè àjá ìjọ rẹ̀ kó máa kàn wájú lórí àwọn ọmọ wájú àti ìyàmọ̀ ọ̀nà kò jẹ́ so àlẹ́ náà àwọn àtẹ́jú ọ̀rọ̀ ọba ìṣe wọn wájú ẹnu bí mo ti wáyé tọ́lá kan kò ní ròdòdó kan òkè lọ́jọ́ ọmọ rẹ̀ bí táìmọ̀ mo fẹ́ jẹ́ àgbàdo ọmọ adẹ́gbà tuntun ní àdíṣọ́lá tó sọ táwọn táwọn ilé tí wọ́n dé táwọn fáwọn ọmọ wọlé tó dẹ̀ bí ìṣìlára tó wọlé nù wọ́n tó wà lórí ìbúrẹ́ ìbọ́lọ́ wa lọ pé ilé ìjà ìlú kàlẹ̀ náà ìmáàmà ọlọ́run kọ́ ẹ̀rẹ́ ìbúrọ̀ mi mo bẹ́ fi ẹ́ ṣe inú mi lẹ́sùn ti àmọ́ mọ́jọ ó jẹ́ mi nìkan àwọn àrọ́mọlọ́mọ kò tó mọ́ ọmọ rẹ̀ nìkan o kò tó fẹ́ wà bí náà ò dájú o káàlà wà bí dùnrí yàtì adébìrẹ́ ìpínlẹ̀ ọlọ́mọdé ọmọ olóògbé nìkan àwọn ọmọ mi àwọn ọmọ tó lábúrí àtàwọn ọmọ wọn àtàwọn ọmọ wọn ẹwà wọn ìran nẹ́bí ìbùrọ̀ yìí ní gbogbo àwọn àtẹ́bí ọlọ́run tó wá wá lẹ́yìn rẹ̀ ìran rẹ̀ láti wá tóbi tó yà lẹ́wọ̀ àwọn ọmọ sọ̀rọ̀ àrùn tó jẹ́ ìrìn àwọn àtẹ́bí ọlọ́run ìran àlọ́bí ìbọ̀yìn yẹn náà ó ní gbogbo àjọ́sí ọlọ́run tó kù tẹ́jẹ́ ìmọ̀ọ́mọ́ àwọn èèyàn sí mẹ́rin rẹ̀ wá ọlọ́run kan tó gbé bọ̀bí ẹlòmí tí ò ní gbogbo ìbọ̀rọ̀ yìí àwọn ìgbà tó ti gbé àgbọ́lẹ̀ ní tàkùnkọ́ ọmọ báyìí ó yá gbọ́lẹ̀ lọ níbẹ̀ fáwọn ọmọ yìí àwọn àtẹ́sẹ̀ orí òun wọ́n forí òun ó lè ẹ̀rọ sí ọmọ yìí àtẹ́sẹ̀ wa lóòrùn alẹ́ sọ́lá ọmọ ẹ̀rọ tó kú ní òun

àìsìkìsìlámù ẹjẹ́ káwà náà ní ìdáyà sáwọn ọmọ ẹ má dá dáwọn apá mi ẹ má dá dáwọn títà wọn ní sùn mọ́ oníkálukú lójú ṣe díẹ̀ àwọn apá mi lójú ṣe wọn lórí àwọn ọmọ àwọn náà dẹ̀ lójú ṣe wọn lórí àwọn ọmọ àwọn

ọmọ ẹni náà sínú súnà ọmọ ẹni kọ́ni ọ̀rìn bídà gbogbo yìí ò dáhùn kankan o ń pẹ́ tí wọ́n dá àtọ́jú ṣe ti ẹni mọ̀ ẹgbẹ́ àtìlẹ́ ẹ̀wá ní nínú ìdáyà àwọn ọmọ orí ti ọmọ ìwà ọ̀rọ̀ àwọn alẹ́yẹ kan tó jẹ́ ọ̀gá gbogbo abẹ́tọ̀ lọ abẹ́tọ̀ hádà lọ́wọ́ òní pé gbogbo táwọn látàrọ̀ gbogbo ẹ̀wá tó lálẹ́ òun في أبي bí abẹ́ ká máa إلى الله أبي ha wọ́n sọ fọ́pọ̀ nínú wọn abẹ́ ká máa ń ṣàdúrà àwọn ọmọ wa lẹ́nu èèyàn àdúrà ìdọ̀wọ́ wa ká ṣàdúrà ọmọ ká tẹ́lẹ̀ jí lóru ká báyìí kí àwọn wá láyé àbí wọ̀n dáná nígbà lójú rẹ̀ kọ́kọ́ wájú á kúmọ̀ pẹ̀lúwọ̀n kí ló dé ọ̀rọ̀ ìrànwọ̀n náà ni ilẹ̀ bọ́lá ọba ọba ṣe àfihàn kò náà mo ṣe ìrọ́jà lánàá á ah, inú mi ò lò ó ṣe pàpọ̀ á ẹ̀rọ ọkọ̀ tó bá ń tọ́jú ẹ̀ lẹ́nu ìyàwó ẹ̀ kí ló náà wà wò á ah, kí ni ìbá tọ́jú wọn náà sí ẹ̀ òun ká gbígbà tó bá bàtà tó bá bàtà tó bá àmúbi ẹni ọgbọ́n tó ẹni orí jẹ ni o tẹ̀lé ní ọmọ náà ní mọ gbọ́rú ẹ̀ òun náà máa yà tọ́ ọmọ tó náà bá ti ta ilé ìnáyà fún òun náà kẹ́kẹ́ sí bá pè sí a máa dín ìnáyà ẹlòmíì wàhálà tó ń ṣe lórí ọmọ gbogbo ọmọ lọ sí àtúgbà káyé ìṣà ó lọ lè dé àtúgbà káyé ìṣà àgbà gbogbo ẹ̀ àtúgbà àbọ̀pọ̀ orí fi ìjòkó ń jọ

kọ́nà máa ní wọ́n sunkún káàmì tí èyí ti fẹ́ kún fẹ́ jò ẹkú pé ọ̀rọ̀ ọmọ ah, ah, a bá ní àwọn ọgbẹ̀gbẹ̀ tá a kò kún díẹ̀ lára àwọn ọmọ wa ìgbẹ́ ìgbà máa ń lọ ní pé kí ni ká tó fi mú tàbí yá kó tó lọ lẹ́sìn gan bóyá kó tó ṣe ilé ìjọ fáìn gbogbo ẹ̀ dáa lóòótọ́ àtọ́ṣe ilé àdúrà lórí ọmọ ẹgbẹ́jà ṣe ní ìdàbí èèyàn fi máa ń jagun ẹja mọ̀ ẹ̀yìn ìyá ní ojú àwọn ọmọ ṣẹ̀ṣẹ̀ láti sọ̀rọ̀ wá àwọn ẹja mọ̀ pípa àwọn àdúrà ọlọ́wọ́ ọgbọ̀ yìí dá padà fẹ́ni wá sí olùwàdà àwọn tó wá nílí ìwádà àdúrà tó ti bá ti bọ́ bẹ̀rẹ̀ àbẹ́kù èyí bá ti bọ́ bẹ̀rẹ̀ ẹ máa dàdúrà fún ọmọ yìí nígbà tó bá fi tó fi èyí làárọ̀ mo yọ wọ́n ti lárẹ̀ mo máa ń ti àdúrà fún ọmọ Abdullah ọlọ́ba ṣe báyìí ọlọ́ba ṣe báyìí Abdulrahman ọlọ́ba ṣe báyìí àbùkìtọ́ fún ìṣàkóso àwọn ṣùgbọ́n bí eléyìí ọ̀rọ̀ wa láàrin ojú àwọn ìgbẹ̀rẹ̀ ọba wa tó rí wa wọ́n ti ká lókù wa ọlọ́pọ̀ṣá àwọn alọ́wọ́ láti tọ́jú àwọn ọlọ́pọ̀ṣá àwọn alọ́wọ́ ká ní ṣíjú ṣe wà lórí àwọn olórí gbogbo ẹ̀wà ní pé kọ́lọ́mù ọba ó kọ́kọ́ ṣe àwọn ní bàbá dáadáa káwọn ọmọ wa lè rẹ̀ kọ̀ọ̀kan lára wọn ó ṣe ẹ̀yìn ìyá wa náà ní ìyá dáadáa káwọn ọmọ yé náà ní ilẹ̀ ọ̀rọ̀ rárá rẹ̀. ẹgbẹ́ ìjà gbà sí ẹ̀sìn wa káwọn ọmọ wa máa kọ́ ẹ̀sìn lára wọn. ìwà wa kálọ̀ kó tu ọmọ wa máa kọ́ ìwà lára wọn. àfíìdà wa kálọ̀ kó tu ọmọ wa máa kọ́ àfíìdà wa lára wọn. gbogbo nǹkan ọmọ bẹ́ẹ̀ kọ́ lára wọn. gbogbo nǹkan àwọn náà ní láti wà lọ́sọ̀ọ̀ṣẹ̀ ولو خشي عليكم ما كان يفرق يستقيم وصلى الله وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه